بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú òpùrọ́ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ́ ni gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa kámẹ́bí kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹ́ fẹ̀dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ o. tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kó kúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad. òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní kíkí ti Islam. pé ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ àti ìbùkún rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa. òní ni yọ́mùlẹ̀ khamis déètì òní ni ọjọ́ kìíní oṣù keje oṣù rọ́jàbù ọdún 1443. mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí ìdánilẹ́kọ̀ọ́ wa ti tàárọ̀ òní. ẹ̀yìn tí ẹ wà lórí ètò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá gbọ́ ohùn mi ẹ jẹ́ kí n tètè mọ̀ nínú kọ́mẹ́ǹtì yín. ká má sọ̀rọ̀ dálẹ̀ ọ̀kan nínú orí Allah fún àwa tí a wà lásìkò yìí òun náà ni ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tí ó fún wa ní àǹfààní láti wà ní kọ̀rọ̀ kí wọ́n sì máa gbọ́ wa ní gbangba ayé tí ó fún wa láǹfààní láti wà ní àyè kan kí wọ́n sì máa gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé alhamdulillah orin náà ọlọ́run ní jẹ́ ká sì lò aláwọ̀ jẹ́ ká lò síbi dáadáa á fi ran ẹ̀sìn lọ́wọ́. àkọlé ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe fi síta nínú kéde sufi ni tabiligi sufi ni tabiligi apá kẹta ọ̀rọ̀ tí mo sọ láti nípa jẹ̀mátù tẹ̀blígì òun ni ìbéèrè àti ìdáhùn tó wáyé lórí pé ṣé a lè kírun lẹ́yìn jẹ̀mátù tẹ̀blígì ṣé a lè kírun lẹ́yìn ẹni tó bá jẹ́ tẹ̀blígì ó sì fọ́ èsì wípé tí a bá ti bi tẹ̀bílíìgì léèrè pé súfì ni tó bá ti ní súfì ni òun ká má ṣe òun lẹ́yìn rẹ̀ nítorí pé àwọn súfì tá a mọ̀ nílùú wa súfì tó ń bẹ nínú ìlú wa súfì tìjàníyà àti kọ̀dùríyà ni díẹ̀ ni àwọn ṣàtàlíyà àwọn oníṣàtìlú ṣùgbọ́n àwọn tó gbajúmọ̀ jù ni àwọn onítìjàníyà àti kọ̀dìríyà a sì ti rí ìgbàgbọ́ tí wọ́n wò a sì rí pé olùṣìnà ni wọ́n wọ́n ti sun tí wọ́n jóná lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ni ọ̀rọ̀ tí mo sọ last tó ní ṣe pẹ̀lú jemaatu tablig lẹ́yìn ìgbà tí mo ṣe sufini tablig part one part two mo sì ń sọ fún wa wípé mi ò tí ì mú ọ̀rọ̀ wá sí òpin pé ó sì kú bí ẹ́písòdù kan sí méjì tí màá gbìyànjú àti sọ lórí àwọn jẹ̀mátì tẹ̀blík. àdúrà mi ni pé kí Allah subhanahu wa kó bá mi ṣe àfọ̀mọ́ àníyàn mi lórí àwọn ọ̀rọ̀ náà kí aláwo sì bá mi ṣe àtúnṣe àwọn jẹ̀mọ́ atutẹ̀bílíìg kí wọ́n má rí ọ̀rọ̀ yìí ní ìrí ọ̀tá ẹni kì í pa ojú ọ̀yà kí wọ́n rí nírí pé àkíyèsí ni fún àwọn níwọ̀n àgbà tó sì ti já sí pé èmi kò pè wọ́n lọ sínú ẹgbẹ́ mìíràn bí kò ṣe pé kí wọ́n padà sínú súnà lódìdí kí súnà wọn kọ́ má jẹ́ àdàmọ̀dì súnà tí wọ́n má jẹ́ súfì súnà súnà súfì kọ́ má jẹ́ bẹ́ẹ̀. so mo fẹ́ ṣe apá kẹta ní òlù insha Allah kó wá di pé. màá bọ́ sí ojú agbami ọ̀rọ̀ mo fẹ́ fi àwọn kankan mo fẹ́ ti àwọn kankan síwájú fún wa tí a bá ń sọ pé súfì ò dáa ẹ má ṣe súfì má. táwọn èèyàn bá gẹ̀ẹ́sì ohun tí à ń sọ pé ọ̀rọ̀ gidi ni àwọn kan sẹ́ndì àwọn fídíò kan sí mi tó ní ṣe pẹ̀lú àwọn oníṣúfí mo fẹ́ fi àwọn fídíò náà hàn wá ó ṣeé ṣe kẹ́yìn náà ti rí àbí kẹ́ má ti rí ẹ jẹ́ kí a wo àwọn fídíò náà.

Thank you. jẹ́ ká dá dúró bá wọn mo rò pé ẹ ti rí nǹkan tí a fẹ́ fi hàn yín bẹ́ẹ̀ ibi tí obìnrin kan tó ti ń ṣe deliverance ìtúsílẹ̀ ẹ ti rí bí wọ́n ṣe múra ṣe rí pé wọ́n jọ mùsùlùmí ọkùnrin wà nínú wọn obìnrin wà nínú wọn obìnrin yìí kìí ṣe alùsùnà alùbíbíà ni oníṣúfì ni. Alu ẹ fìyẹn ṣe ní o òmíì tó nìyí. ẹ gbọ́ nǹkan tí oníṣúfì ń sọ ó gbé abọ́ lọ́wọ́ ó gbé abọ́ ó gbé lọ́wọ́ ó wá ń sọ fáyé pé abọ́ tó ń gbé lọ́wọ́ yìí ó dúró fún gbogbo sánmà àti ilẹ̀ bọ́lọ̀ ṣe gbélé lọ́wọ́ nù ọlọ́run tó ń fọlọ́run búra pé ọlọ́run gbé gbogbo sánmà àti ilẹ̀ gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ọlọ́run gbé léun lọ́wọ́ sánmà kó ní súfì lọkùnrin yẹn náà kó ní súfì ni kó ní súfì ni. wọ́n lọ́wọ́ látẹ̀lọ́wọ́ òun báyìí ayé àti ọ̀run wọn ní bẹ látẹ̀lọ́wọ́ òun àbẹ́ẹ̀rí báwọn nínú pé sallallahu alaihi wasallam tọ́ ohun tí wọ́n sẹ́ndì sí mi nìyẹn lórí whatsapp pé kí n tún wò ó ẹnìkan fi ẹ̀ka ètò ẹ̀ pé ìbòlá tún já sí báyìí ìbòlá tún já sí báyìí ṣe rí wákàtí ní ń fún yín bó tilẹ̀ jẹ́ pé èmi ò mọ wákàdá tàbí alára ṣùgbọ́n yìí tẹ́ ẹ bá lóhùn wákà dáadáa kẹ́ ẹ máa bá mi kọ́ wákà náà ni pé súfíìkì yìí bí màá re bí ò bí kúfúrù àbí bídíà bí ò bí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bí màá re ẹ jẹ́ n tún kọ́ lẹ́ẹ̀kan sí i súfì kì mare bí màá re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bí màá re ẹtúgbọ́ lẹ́ẹ̀kan sí i súfì kì í bí màá re gbogbo tí ń ṣẹlẹ̀ pátá ọmọ sí bídíà ń bínú ìran kan nínú bídíà òní tàṣọ́wúfù jẹ́ tàṣọ́wúfù ìran kan ló jẹ́ nínú bídíà ṣé wá rí tàṣọ́wúfù kì í bímọ rí torí pé bídíà tó bí òun gangan lẹ̀ ọ̀ka bí ọmọ ni ó bí oró èjòlá bí ọmọ ni ó bí oró oró lọmọ ejò ni ọ̀rọ̀ súfí bíbí díà ṣe bí súfí ni súfí wa ń bí tìjáníyà ó ń bí kọ̀dìríyà ó ń bí khalwàdíyà ó ń bí nàṣàmbàdíyà ó ń bí jàsíyà ó ń bí màtùrùdíyà ó sà ń bí ìbíkúbí lọ ìbíkúbí lọ. so kí là ń retí pé súfí ó bì tẹ́lẹ̀ tẹ bá ń gbọ́ pé obìnrin kan ó dájọ́ ọ́lẹ̀ ó kọ́ àwọn èèyàn sábẹ́ òun súfí ni. tí ẹ bá gbọ́ pé àwọn èèyàn kan wọ́n pera wọn lálàáfáà wọ́n ká orí tútù mọ́ wọn lọ́wọ́ tàbórí gbígbẹ onísúfì ni. ṣé máa sọ pé àwọn èèyàn kan wọ́n jẹ́ lálàáfáà wọ́n kóra wọn jọ wọ́n ń ṣàdúrà fún kírísítíẹ́nì wọ́n ń ṣe fìdáwù fìdáwù rọ́ṣẹ́ wọn ṣe lọ́jọ́ kẹjọ pé wọ́n kóra wọn jọ sí yídì géètì tẹ́ ẹ bá débẹ̀ àbí ibi tẹ́ ń bá kóra wọn jọ sí oníṣúfì ni wọ́n oníṣúfì ni wọ́n. ló fi jẹ́ pé àfi kíjọba nàìjíríà kó bá ní fòfin de ṣúfì tí wọ́n bá fẹ́ kí. Eh, orí gígé fún ètùtù ọlà tẹ́ máa fẹ́ kó mọ lọ́dọ̀ àwọn babaláwo tí àwọn káwọn babaláwo náà iṣẹ́ ti wọn ni àwọn wòlíì olóògùn iṣẹ́ ti wọn ni tẹ́ máa fẹ́ yọwọ́ kílà ń kó àwa mùsùlùmí kúrò ń bẹ̀ àfi kíjọba nàìjíríà kọ́kọ́ kọ́ múgú tó ọ̀rọ̀ àwọn oníṣúfì. láìmójútó ọ̀rọ̀ àwọn oníṣúfí àwọn èèyàn ní yé máa pààyàn ṣètùtù ọ̀la ní orílẹ̀-èdè nàìjíríà ìdàkúdà aburú ìṣìnà ìranù ìrégbè ọ̀dọ́ súfílẹ̀ máa ba nínú ẹ̀sìn ẹ̀ lè rí àrùsọ́nà kan kójó ń tíátà kójó ní fíìmù oṣù fìlímọjó ń tíátà ẹ lè rí alùsùnà kan kó jẹ olóògùn orin sufi ni wọn jẹ olóògùn ẹ lè rí alùsùnà kan kó fẹ́ fi ènìyàn ṣe ètùtù ọlà tàbí kó fẹ́ ṣe àwúre oníṣúfí ní máa ṣe é ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà à ń pè yín ẹ bá ní fòfin de àwọn oníṣúfí ẹ bá ní fi òfin dè wọ́n súfí kì í bí màre súfí kì í bí màre bí òbí kúfúrù àbí ṣíríkù bídíyà kì í bímọ re. ẹ jẹ́ á máa kọ́ sí ìjọba létí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ sí etí aráàlú. Súfí kì í bímọ re. Súfí kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bí díyà kì í bí màá re. bóyá tàbá ara ń kọ yùn sí wọn létí bóyá tí wọ́n là bóyá etí wọn bóyá yóò là ẹ̀yin náà wò ní súfí ló tún bí tẹ̀bùlíìgì súfí òun ló tún bí jẹ̀má átùwù tẹ̀blígì àwọn àfáà tí wọ́n jẹ́ àgbà àfáà fún wa tẹ́nikẹ́ni lè rí tọ́ka sí wípé yálà wọ́n sọ̀rọ̀ gbé tẹ̀blígì tàbí wọ́n sọ̀rọ̀ tako jẹ̀másù tẹ̀blígì gbogbo wọn ni wọ́n gbà wípé sufi ni tẹ̀bílíìgì àtẹni tó takò àtẹni tó gbè fún gbogbo wọn ni wọ́n gbà pé sufi ni tẹ̀bílíìgì èèkàn méjì ló ní tẹ̀bílíìgì èèkàn yẹn méjì ló ní tẹ̀bílíìgì àfa méjì ńláńlá ló ní tẹ̀bílíìgì muhammadu iliyasi kandalawi ohun olójẹ panda ẹni tó wá jẹ supervisor alámòójútó àgbà àkọ́kọ́ fún jẹ̀mátù tẹ̀bílíìgì ẹbí rẹ̀ náà ni òun náà ni muhammadu zakariya alikandahalawi. nínú àwọn rẹ́fẹ́rẹ́nsìsì tá a lè rí lórí social media lórí Google muhammadu zakariya yìí kanda aláwì àfa àgbà ni muhammadu iliyasu náà òun náà àfa àgbà lòun náà ṣùgbọ́n muhammadu zakariya ìmọ̀ tiẹ̀ tún gbòòrò ju ti muhammadu iliyasu lọ. ṣùgbọ́n gbogbo ìmọ̀ tó bá ti forí sọ pé kíyàn ó máa tọ ojú ọ̀nà súfí ó ti di ìṣìnà ó ti di kíni ìṣìnà nínú ìtàn ọkà pé Muhammadu Zakariya alikandalawi pé gbogbo kútùkù síta ló kà ọka sọ̀yìn bụkọrị sọ̀yìn muslim abu dawud tirimidi na ibnu maja ok àti bayhaki ọkà gbogbo ẹ̀ ṣùgbọ́n níbo ló dojú ẹ̀kọ́ ó dojú ẹ̀kọ́ inú sufi ẹ mọ̀jẹ̀ ó ṣe wá ní kàyéfì tí wọ́n bá sọ pé àáfàá kan ó ní gbogbo wọn ní máa há kùránì muhammadu kandalawi eh, zakariya ọha kùránì muhammadu liyasi ọha ọ hapụrụ amada tijani ọha kùránì ibrahim liyasi ọha kùránì wọn ò lè máa há kùránì kùránì ti di tọ́mtọ́m lọ́lọ́ ní ọ̀dọ̀ wọn ó ti di tọ́mtọ́m ó ti di súwìtì. ṣùgbọ́n àwọn ti di rúgbà òlì wàlú yẹlẹ́ rúbà yẹ́kùrọ̀hù alukur'an wàlùkùr'an yẹlẹ anuhu mélòó mélòó ẹ ti ń ké kùránì tí kùránì sì fi ń ṣẹ́bi kẹ́ni ṣẹ́bi lé ni ẹni ìbéèrè pé ẹjọ́ bàbá ẹ má bínú o ẹjọ́ kí ni ẹ̀yin gan-an yàtọ̀ sí onísúfí èmi ò rí yàtọ̀ láàrin yín sà ẹ̀ẹ́n ò rí yàtọ̀ bóyá tíwọ náà bá sùn tọ́ bá lálà bíi Muhammadu Ilyas bóyá wà rí yàtọ̀ nítorí òfin rí yàtọ̀ lójú ayé ò rí yàtọ̀ láàrin èmi àti àwọn tẹ̀bílíìgì ok ò rí yàtọ̀ lójú ayé láyìí bóyá tíwọ náà bá sùn bí Muhammadu Ilyas bó ṣe sùn. tó lòun lálà mo sì ń bọ̀ wá sí orí ìyìn bóyá wọlé ó yàtọ̀ yàtọ̀ pẹ̀lú ibi tó o bọ́rọ̀ ẹdí láyé yìí yàtọ̀ èmi ò bínú sí ọ kí ni mo fẹ́ bínú sí ọ sí ṣe é bí wọ lọ sọ pé ọmọ yàtọ̀ àdúrà mi ni pé ọlọ́wọ́ ọmọ ìyàtọ̀ láàrin tí ń sọ wípé ẹmẹ́sẹ̀gbẹ́ àtẹni tó dẹ́gbẹ́lẹ̀ tí ń sẹgbẹ́ ọmọ ìyàtọ̀ láàrin tí ń sọ pé súnà ni ẹjẹ́ àṣe ojúlówó súnà ni ẹjẹ́ àṣe ẹmẹ́sẹ̀ súnà ọlọ́run lè jẹ́ pé tó wọnú sàárè lóòótọ́ ní mọ ìyàtọ̀ tó ti tọ́ ṣe rí jẹ̀máàtù tẹ̀bìlìgì ọ̀kan nínú ọmọ tí súfí bí ni ilẹ̀rọ̀ òkùrọ̀ ọ̀kan nínú ọmọ tí tẹ̀bìlìgì bí ni ọmọkọ́mọ ni súfí ò mọ̀ bí. súfì kì í bímọ re súfì kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re súfì kì í bímọ re súfì kì í bímọ re. gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ nípa tẹ̀bílíìgì ẹja ti dìkan wò ó èmi máa ń gbìyànjú àti ṣe insaf àti ṣe déédéé mo máa ń gbìyànjú tó bá stọ́dí ọ̀rọ̀ mi dáadáa mo máa ń gbìyànjú àti ṣe insaf ó rí i pé gbàgbọ́n bíi mi léèrè pé ṣé a lè kírun lẹ́yìn tẹ̀blíìgì kò bí mo ṣe dáhùn yẹn. mélòó nínú àwọn àfáà tó tako tẹ̀blíìgì yóò dáhùn bẹ́ẹ̀ mo ní ẹjẹ́ ayé rí tẹ̀blíìgì yẹn wò ṣé tẹ̀bílíìgì ti tiẹ̀ ti ta tán ráúráú ni àbí tẹ̀bílíìgì ti ń jẹ ní dèdè ibi títí ó ti ta tẹ̀bílíìgì ti tiẹ̀ ti ta tán ráúráú ni tẹ̀bílíìgì súfí tẹ̀bílíìgì ti ń jẹ ní dèdè ibi títí ó ti ta òun lẹ́ni tí wọ́n kàn mú tóun ò tí ì gbọ́wọ́ wíìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kè gbọ́wọ́ wíìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi bọ́ sọ́wọ́ wọn gbogbo jáde tiẹ̀ kò sì tí ì kọjá nàìjíríà kò tí ì lọ sí pakistan kò tí ì lọ sí india kò tí ì lọ sí bangladesh ìwọ̀nba àjáde three days ẹ̀ eh, seven days forty days four months ti tiẹ̀ kò kọjá within the country. ọdún àbẹ ni pé ìwọ tó ń pera ẹ ní kí ló pera rẹ náà tọ̀yìbù yábọ̀ a kí ọ lọ yọ̀bẹ̀tà kí kọ lọ gbọ́ ẹni tó bá rí súnà ní ara rẹ̀ bọ́ọ̀ bá rí súnà ní ara tèmi onídìí kò mi so ọ dàbọ̀ a pàdé mi.

ẹ̀ mo ní mo máa ń ṣe ìsọ́ọ̀fù ìsọ́ọ̀fù ni kíyàn ṣe ìwọ̀ntúnwọ̀nsì mo láìkí jẹ̀mátù tẹ̀bílẹ̀jì gan mo láìkí wọn gan mo láìkí wọn gan. mo láìkí wọn gan ṣùgbọ́n mi ò lè láìkí wọn débi pé kí n mọ́ pè wọ́n sí àkíyèsí. àjọ máa pera wa sí àkíyèsí ni. sọ́tìyé tọ̀. nígbà tí màá po èsì lórí sáàlì kírun lẹ́yìn jẹ̀ máa tún tẹ̀bílíìgì mo ní kákọ̀wò tẹ̀bílíìgì yẹn dáadáa ṣé kìí ṣe ń súnfí pẹ̀lú tẹ̀bílíìgì rẹ̀. tó bá jẹ́ pé tẹ̀bílíìgì ẹ̀ ṣe kọ̀tayọ kọ́kàn máa so mọ́ṣáláṣí káàkiri kó lóun wà lójú ọ̀nà ọlọ́run ìyẹn ò tí ì yọkù nú ẹ̀sìn kò tí ì yọkù ṣùgbọ́n ẹni pé ọba sufi tìjàníyà àti kọ̀dìríà lọ́wọ́ rẹ̀ ló ń ó wá ń ṣe méjèèjì papọ̀ wọ́n kúnnú tẹ̀bílíìgì dígbí irú àwọn yẹn àmì kírun lẹ́yìn wọn ìsọ́fù kan nìyẹn ẹ jẹ́ wá lọ sórí ìtàn Muhammadu Ilyas àti Muhammadu Zakaria Kanda Alawi in brief lérèfé ni o lérèfé ni ṣé láwọn méjèèjì àwọn méjèèjì wọ́n tan ẹbí ni wọ́n ní ọ̀nà kan ok bẹ́ẹ̀ náà ni àkọsílẹ̀ fi yé wa wípé àwọn méjèèjì àáfàá ni wọ́n wọ́n há Kùránì Àfa ni wọ́n ṣùgbọ́n ìkíní kejì wọn. onísúfì ni wọ́n onísúfì ni wọ́n bóyá nítorí pé ní orílẹ̀-èdè tí wọ́n ti ṣẹ̀mí ó ṣe àkóbá fún wọn tí ṣe orílẹ̀-èdè India India Pakistan ó ṣe àkóbá fún wọn nítorí pé orílẹ̀-èdè yẹn lágbàńlá ayé tí wọ́n bá ní orílẹ̀-èdè wo ni gbogbo ẹ̀sìn ayé pé sí jù lọ gbogbo ẹ̀sìn tí ń ṣe láyé ó wà ní India àwọn tí wọ́n ń bọ òrìṣà wọ́n pọ̀ kánrin ní India àwọn oníṣúfì oníranran wọ́n fún India dìgbì. wọ́n kún India digbí ok ṣe wá rí bóyá nípasẹ̀ ẹ̀yẹ ni wọ́n àwọn náà fi wá di onísúfí wallahu alam ṣùgbọ́n onísúfí ni wọ́n Muhammadu Iliyasi àti Zakaria Kandalawi wọ́n jẹ́ onísúfí jìṣtíyà àti màtùrìdíyà àwọn oní màtùrùdíyà àwọn tí wọn àwọn ni súfì tí máa fi ìròrí sọ̀rọ̀ ìròrí ọpọlọ tí máa fi sọ̀rọ̀ sùfíyà fún kàlàmíyà ni wọ́n máa ń pè wọ́n àwọn ní súfì tó kẹ́ pé. Uh, tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ báyìí à ẹ mọ̀ pé wọ́n ń fi ọpọlọ sọ̀rọ̀ ló fi já pé ok ẹ jẹ́ èsì tìyẹn so sufi maturidiya nìyẹn àwọn ní sufi jìṣkíyà àwọn tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ kùbùrìyún àwọn máa ń pé síbi sàárè ń tiwọn ni àwọn yẹn máa ń pè sí ibi sàárè ibi tí wọ́n sin àbá àwọn sí wọ́n kọ́ ilé fún un wọ́n kọ́ ilé fún un so ẹ jẹ́ ká wo àwòrán bí wọ́n ṣe pé sí ibi sàárè àbá àwọn. sẹ́rí ń tẹ̀ ń wò yẹn àwọn èrò lẹ́ ń wò yẹn o ní tí wọ́n kọ́ yẹn ibi tí wọ́n sin àáfàá àgbà tó dá tọ̀ríkọ̀ jù sí yàtì ibi tí wọ́n sin sí òní yẹn ẹ wo bí wọ́n ṣe kọ́ bí ẹ wo bí wọ́n ṣe kọ́ ilé yẹn tó fáyìn ṣẹ́tìrì wọ́n kọ́ ilé yẹn tó fáyìn gan àwọn àjọ nìyẹn o àwọn sínú ilé ò gbà wọ́n wọnú ilé yẹn one by one one by one sàárè àáfàá wọn o ni wọ́n ń lọ orí balẹ̀ fún nìyẹn ẹ̀sìn rí bá mi sùn ṣẹ̀rí dáadáa so dọ̀rí ìhù nìyẹn ojú ojú orí tí wọ́n kọ́ ilé sí ilé yẹn fàyè gan o ẹ wò ó fàyè gan inú ibẹ̀ ni sàárè àfọ̀ oníṣúfì yẹn wà àwọn ìjọ ẹ̀ náà nìyẹn àwọn ìjọ ẹ̀ nìyẹn káwa náà la gúgù fún ààrí ń bẹ̀ so tẹ bá wá gbọ́ tí wọ́n ń pe àwọn tẹ̀bílìgì ní jẹ̀mọ́ àti máa fọkọ lọ sọ̀rọ̀ ẹ̀sìn jẹ̀mọ́ àti máa lọ sídìí sàárè nítorí súfí méjì tí ń bẹ lára Muhammadu Iliyati tá a sì ń rí ìtọ́pa rẹ̀ lára wọn òun so àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ gbé jẹ̀mátù tẹ̀blígì àti àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ tako jẹ̀mátù tẹ̀blígì àwọn méjèèjì mú fẹ́ kẹ́ ẹ máa sọ òdodo ọ̀rọ̀ kẹ́ máa sọ ọ̀rọ̀ ẹ má jà máa fi ìfẹ́ ẹnu ẹ má jà ká máa fi ìfẹ́ ẹnu máa ṣẹ̀sìn mọ́ láwọ́ sàmì ẹnìkọ̀ọ̀kan wa igun méjèèjì ló gbà pé sufi ni jẹ̀máàtù tẹ̀bílẹ́gì ẹ rí i pé nípìnlẹ̀ ọ̀rọ̀ tèmi lèmi ti fi rinlẹ̀ wípé sufi ni wọ́n mo ní sufi ni tẹ̀bílẹ́gì láti pilẹ̀ okay now igun méjèèjì tó gbà pé súfì ni wọ́n yìí mi ò fẹ́ dárúkọ igun àwọn àfáà tí wọ́n pè wọ́n ní tí wọ́n takò wọ́n tí wọ́n sì pè wọ́n náà súfì àti igun àwọn àfáà tó sọ̀rọ̀ gbè fún wọn kókó ni pé àwọn méjèèjì gbà pé súfì ni wọ́n ṣùgbọ́n ibi tí wọ́n ti yapa ẹnu òun ni pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbè fún tẹ̀bílíìgì nínú àwọn àfa àwọn kan nínú wọn gbà pé ìkíní kejì àwọn mọmọdù ìlíyàsì àti Zakaria Kandalawi ìkíní kejì wọn àwọn kan gbà pé wọ́n túbá kúrò níbi súfí àwọn kan gbà bẹ́ẹ̀ pé wọ́n túbá kúrò nínú àtàsọ́wúfù jìṣíyà àti mọ̀tùrùjíyà ok nígbà tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tako jẹ̀mátù tẹ̀bílík nínú àwọn àgbààfà táwọn ò gbà pé wọ́n tú bá kúrò nínú ìlànà yẹn títí di ọjọ́ ọkú wọn so àwọn kan gbà pé wọ́n tú bá àwọn kan gbà pé wọn ò tú bá ibo lè ní wá bìlọ́ǹgì sí èmi bìlọ́ǹgì sí àwọn tó gbà pé wọn ò tú bá. èmébì lòdì sí àwọn tó gbà pé mọ́mọ́dù ìlíyàsí o àti mọ́mọ́dù zakaria kandaláwí o pé àwọn méjèèjì wọn ò tù ú bá dọjọ́ ọkú wọn kúrò nínú ẹ̀sìn súfí.